jimmy ẹ good hmm? àwọn yẹn àti àwọn commenters gbogbo èèyàn ni mo kí prime boy báwo ni ṣe wà dáadáa mo fẹ́ gbàdúrà fún ẹ. ẹ káàsán máa mọ ọ sí ma. ṣe wà dáadáa wọ́pọ̀ ẹ balẹ̀ ọlọ́run ti ṣẹ́ gbogbo ogun yẹn fún ẹ ọlọ́run fúnra rẹ̀ òun ló dúró láti máa tú àwọn àṣírí kan òun ló ń ṣe ogun yẹn òun ló jẹ́ ká bó ṣe ń rẹ́ àwọn èèyàn ò rí pé kíní yẹn tún jẹ́ ẹ̀mí yẹn tún jẹ́ káwọn èèyàn tún máa dìde sí bọ́n ṣe ń ṣekú máa rẹ́ àwọn ènìyàn ẹ̀mí yẹn àmọ́ kan bí tí àwọn spiriti yẹn ti ń wá àwọn èèyàn tún dìde ni bọ́n ṣe ń pa kíní yẹn mọ́lẹ̀ pé kọ́márì justice yẹn a ní wọn kan tún dìde sókè pé àní wọ́n gbọ́dọ̀ gba justice ní sẹ́ẹ̀ wọ́n gbà ládùúrà gbogbo agbára tó dáṣọ ẹ̀wọ̀n sílẹ̀ pé wọ́n gbọ́dọ̀ gbé wọ̀ ẹ́ agbára náà lórúkọ Jésù kò dùn gbogbo agbára tó pé àwọn máa gbé aṣọ ẹ̀wọ̀n wọ̀ ẹni fẹ́ àní agbára rọ́mọ́ ta kò lé àwọn agbára kan nìyẹn wọ́n dúró nídúró pé rọ́mọ́ nìyí àtakò ẹni nìyí wọ́n wá dúró wọ́n ń takò ẹ́ lórúkọ Jésù ọ̀run kò ṣí wọn lọ́wọ́ iṣẹ́ gbogbo agbára tó dúró pé àní ìwọ prime boy ní orúkọ ẹ o ṣùgbọ́n ọlọ́run mo orúkọ ẹ bóyá kò Ibrahim Owódùn ni Ibrahim Owódùn ni. ni agbára tó dúró fẹ́ nídìí ibikíbi tó ti wá ni agbára tó máa rí ògo tó máa ń ba ògo ẹni jẹ́ nítorí pé ògo dé ẹ̀wọ̀n dé kò ní jẹ́ lórúkọ Jésù ògo dé ikú dé ikú ògo dé ikú ogun ògo dé ẹ̀wọ̀n dé ogun ògo dé wàhálà dé ogun ògo dé ìdààmú dé lórúkọ Jésù wọn kò ní jẹ́ tiẹ̀ ìwọ Ibrahim owó dùn ní lórúkọ Jésù wàá rọ́nà àbáyọ nínú eléyìí tí wọ́n kú ẹ sí yìí lórúkọ Jésù wọn ni ó ti rọ́nà àbáyọ gbogbo ẹni tó wá dúró pé àwọn gbogbo abiyamọ ayé ń gbàdúrà fún ẹ pé kò ní ṣeé ṣe lórúkọ jésù mo ní kàn fẹ̀mí ara wọn di lórúkọ jésù mo ní kàn fọmọ wọn di gbogbo àwọn tó dúró tì ẹ́ pé àní ò rọ́nà àbáyọ kúrò nínú ẹlẹ́ lọ́rùn rẹ afáṣọ ìdààmú yẹ kúrò lọ́rùn rẹ mo gbàdúrà fún ẹ gẹ́gẹ́ bí abiyamọ tó ti da ẹ̀jẹ̀ tọmọ lórúkọ jésù òní lọ́rùn ẹ̀wọ̀n lórúkọ jésù látòní lòní lọ́rùn alákòbámọ́ gbogbo ogun tó ń dà sílẹ̀ fún ẹ gbogbo okùn tó ń dà sílẹ̀ fún ẹ gbogbo ogun ikú ogun ẹ̀wọ̀n gbogbo nǹkan tó ń dẹ sílẹ̀ fún ẹ lórúkọ jésù látòní lọ ó yá kó dópin lato ni loruko jesu ya ko baje loruko jesu ko ranu gba loruko jesu lowo omode lowo agba lowo okunrin lowo obirin loruko jesu ko ranu gba anu ko ju e ku ninu okun yen anu ko ju e ku ninu okun yen kó máa fi gba àdúrà kó máa fi tó psalm thirty five ni kó máa kà jù nígbà tí ogun kan ṣẹlẹ̀ sí mi táwọn kan gáàgì lé mi lórí psalm thirty five mo fi ṣẹ́ gbogbo ogun wọn mo ṣẹ́ gbogbo ogun wọn débi pé wọ́n lé gbogbo wọn kúrò níbi iṣẹ́ psalm thirty five èmi nìkan ṣe wọ́n dúró tì mí báyìí pé àwọn máa pa mí fẹ́ mo dẹ̀ lé gbogbo wọn bó ṣe wọn nǹkan pọ̀ tó psalm thirty five ni kó máa kà kó máa dárúkọ wọn lẹ́ẹ̀kọ̀kan sórí gbogbo àwọn bí sáàmù yẹn láti sáàmù kọ̀ọ̀kan yẹn kó máa dárúkọ wọn síbẹ̀ kó máa ka sáàmù yẹn sí wọn lórí kó máa sọ ọ̀rọ̀ yẹn títí tó fi dóòpin èyí bá dánú ẹ̀ kó máa sọ síra ẹ̀ ti rí bẹ́ẹ̀ lórúkọ jẹ́. ẹ eh, all right ká lè máa round up mọ́mí síjú kí a máa fi round up. Eh, àpò gbogbo lé o àpò ọ̀rọ̀ ọmọ o lórúkọ Jésù ire la mọ́ máa fi gbáré o a ní rí ibi ibi oníṣẹ̀lẹ̀ tiwa tọmọtọmọ o prime boy ọ̀rọ̀ bí ìyá àtọmọ torí ọlọ́run tó bá ti ń ṣe láìfù máa wọ́ọ̀ṣì ara ẹ̀ kó dẹ̀ máa máa bó ṣe máa báwọn èèyàn sọ̀rọ̀ gbogbo àwọn ẹ̀dá kẹ̀dá oríkórí tó ti nífẹ̀ẹ́ wọn à ní ṣe lòdì sí ẹ ọ̀rọ̀ ẹnu ẹ ò ní kó bá ẹ lọ́dọ̀ wọn tẹ́tánítì ẹ kò ní tí kò ní ṣá mo wá gbàdúrà fún ẹ gẹ́gẹ́ bí abiyamọ mo dúró bí mo dúró mi ìdádúró mo fẹ̀yìntì àgbélébù Kristi mo ti ẹnu bọ ẹ̀jẹ̀ Kristi ẹ̀jẹ̀ tó ṣàn lára ẹ nígbà tó wá sílé ayé àti ìyá ẹ mo wá lò ó gẹ́gẹ́ bí ohun fún ẹ ní òwúrọ̀ ní òwúrọ̀ làwa wà lamẹ́ríkà lọ́sàn ní nàìjíríà gbogbo àdúrà tí gbogbo ayé ti gbà fún ẹ kàǹkàn tán fi ṣèdá tán fi wẹ̀ ẹ́ lọ́jọ́ tó wáyé omi tán lò ẹ̀jẹ̀ tó dà lára ẹ mo pa gbogbo ẹ̀ pọ̀ mo wá fi gbàdúrà fún ẹ gbogbo àdúrà táwọn orí kọ̀ọ̀kan ti gbà fún ẹ àtọkùnrin àtobìnrin á ṣẹ mọ́ ẹ lára afẹ́fẹ́ ò ní fẹ́ kó mọ̀ kangi oko lára níbi tó orí kọ̀ọ̀kan gbé wà tán ti súre fún ẹ ní òwúrọ̀ yìí á ṣẹ mọ́ ẹ lára lórúkọ jésù àṣẹmọ ẹ lára ó ní àkóbá o gbogbo kòtò ọ̀ràn gbogbo kòtò àkóbá àdábá tán ti gbẹ́ sílẹ̀ nítorí títì ẹ lórúkọ jésù kristi kán máa orí ara wọn kán máa fi orí ara wọn gbé kán máa kó sínú kòtò yẹn lórúkọ jésù ọ̀run ti yọ ayé òní fà ẹ́ sínú ààfin ayé òní padà fà ẹ́ sínú wàhálà mọ́ o ti bọ́ nínú eléyìí lórúkọ jésù ò ní rógun àkóbá mọ́ ní agbára ẹ̀jẹ̀ jésù ògo ẹ ti tàn sáyé báyìí mo ní ní orúkọ jésù ikú ò ní ṣíwọ́ ògo ẹ àìsàn ò ní ṣíwọ́ ògo ẹ àkóbá àdábá ò ní ṣíwọ́ ògo ẹ ògo tó ti tàn ògo ẹ tó ti tàn kò ní kú mo ní ní orúkọ jésù kò ní kú yóò máa tàn sí ni gbogbo àdúrà tán ti ṣe lọ́tún lọ́sì á mọ́ ẹ lára á ṣẹ mọ́ ẹ lára orí àákànkè wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà o ò ní rógun àkóbá àdábá mọ́ ibi tó fẹ́ dé láyé èṣù àti iṣẹ́ ọwọ́ ẹ̀ kò ní dá ẹ padà sẹ́yìn mm-hmm. mo ní ní orúkọ Jésù kò ní dá ẹ padà sẹ́yìn mm-hmm. inú ìyá ẹ á dùn kalẹ̀ lórí ẹ mm-hmm. lórí gbogbo ọmọ tó kù tí ìyá ẹ bí inú ìyá ẹ á dùn Ibrahim owó dùn ni mo súre fún ẹ lọ́jọ́ tòní kó lọ máa ṣe rere bó ṣe ń wọnú ayé bó ṣe ń ṣe rere kó lọ máa ṣe rere o ò ní rí fàsẹ́yìn o ò ní padà sẹ́yìn mo gbàdúrà fún gbogbo abiyamọ tó gbé tó súre fún ẹ ní èyí àní mọ sàárẹ̀ ọmọ ọkùnrin ní obìnrin àní mọ sàárẹ̀ ọmọ ẹrù tábìyamọ òun tún wọn ní gbé ká mọ́ wa wálé wọn ní gbé ká mọ́ wa àṣerere láyé lẹ́yìn parí justice yìí gbogbo wa à ní fẹ́nikẹ́ni ṣàwátì justice tadẹ̀ ń wá lọ́sàn-án lóru yìí lórúkọ Jésù fúnra Ọlọ́run á ṣàwárí ẹ̀ fún wa má ṣe lè wù kán lágbára tó bá ṣe lè wù kán nípò tó ọlọ́run á gba justice á fún wọn á fún wa tàbá wá rẹ́nikẹ́ni tí ò fẹ́ kó ṣe ọlọ́run á fẹ̀mí wọn ṣètùtù justice yẹn ní agbára ọlọ́run elédùnmarè á fi ẹ̀mí wọn ṣe tuntun justice yẹn ní orúkọ bàbá ní orúkọ ọmọ ní orúkọ ẹ̀mí mímọ́ àmín àmín àmín lórúkọ jésù bàbá láti mọ̀ bẹ́ẹ̀ ṣe o. ẹ ṣé gan ma ẹ ṣé gan ma. olú àǹtí búkì ṣẹwà. mo wà ẹ ká sọ gbogbo ilé o mọ́mí lọ́rọ̀ sista Debbie Prince eh, olórí àbí ẹ̀kọ́ lẹ́ máa o akẹ́kọ̀ọ́ níwájú o yes ma bọ̀ ma ẹ kábọ̀ á sí mi sí látàárọ̀ ah, mo ti sọ ibi iṣẹ́ ni ibi iṣẹ́ ń wọlé mo tún ń lọ ṣọ́ ni tí wọ́n ṣe fídíò sẹ́rí mo tún sáré ń lọ ṣọ́. ẹ̀kọ́ lè mọ ẹ̀kọ́ sọ̀rọ̀ báwo ni báwo ni <laughs> a kó ètò kí update. prime boy ti ara update wo. ọmọ wa prayer time ni pray for prime boy lọ́wọ́ ni. Um, ẹ hold on ẹ hold on um, ẹ bá a mute náà àìn olórí. ẹ káàsán sir. ẹ káàsán báwo. yes sir fine ẹ kújọ mẹ́ta. kí ló ń ṣẹlẹ̀. Um, prime boy ni mo fẹ́ sáré ṣàdúrà fún wa bíṣẹ́ <coughs> ibrahim ọmọ owó dùn ní agbára ọlọ́run ò ní ṣìṣe ò ní tẹni ò ní tójú ilẹ̀ mọ́lẹ̀ lágbára ọlọ́run ìyá àti bàbá ìwọ̀n ní fojú sunkún wọn ò ní fi ẹ́ dáhùn gbé ẹ lóró ọlọ́run àwa wọ láwùṣà ọ̀rẹ́ á dúró tiẹ̀ ọlọ́run àwọ lápò dúró tì Mohbad lójú ayé ẹ̀ tó dúró tì nígbà tó kú tán ọmọ aráyè ò ní ṣòro ẹ̀ ẹni táyé ń sá fún ò dúró dè ẹni táyé ń dúró dè ò sá fún ọmọ aráyè ò ní ẹ lórí dànù ọ̀rọ̀ tí ò ń ṣe tiẹ̀ wọ̀n ní ìdílé ẹ lórí ọlọ́run àbá yọ ẹ nínú ọkọ̀ tó wáyé ọlọ́run tẹ̀ ti yọ ẹ ná ọmọ á yóò wá ní fi ọ̀rọ̀ ẹnu ẹ wọ̀n ní fi tì mọ́lẹ̀ lágbára ọlọ́run wọ̀n ní fi kó báyìí iṣẹ́ alábi kúrẹ́ àtọ̀là gbọ́dọ̀ àlàtì ẹ ṣe gan ẹ kú ojoojúmọ́ ẹ kú mm. ojoojúmọ́ mm. ọlọ́run ọba ló ń dúró ti ọlọ́run ọba ló ń gbọ́ ọlọ́run ló ṣe wọn ọlọ́run ọba ló máa ń dúró tẹni tó ń fi tiẹ̀ lẹ̀ tó ń jẹ́ tẹni ẹlẹ́rìí gbọ́dọ̀ láti ọlọ́run àbá dá yín lóhùn ayọ̀ gbogbo bí òru ti gbogbo bí tí bàtà ti ń ta yín lẹ́yìn ẹsẹ̀ ọlọ́run ọba ọlọ́jọ́ ìní àbá mi kò ní ìtura sí ẹ̀gbọ́n ẹ̀yìn ní dàgbàyà ẹ̀yìn ní kúkú òjijì àní dúró ìṣẹ́jú kan fún yín iṣẹ́ alábi thank you. now that is that for that ẹ jẹ́ ká máa up um, àǹtí Bùkí ó yẹ ati àti wà lẹ́nu. Ah, mi ìgbàgbé yín ó yà ah, èmi ṣe bẹ́ẹ̀ ti sùn ẹsẹ̀ jí ni. ta ló sọ pé mo sùn. bóyá ti sáré sun ọwọ́ kan. ẹ̀yin òun pẹ́ sùn. ẹ̀wọ̀n kí lágbàdo mo ti dé kọ́ rẹ̀ mo kàn dùbúlẹ̀ sí mo ti dìde kó lórí bẹ́ẹ̀dì yóò ní pé mùsùn là ń kàn wá bí mo mute mm. ká lè gbàdúrà fún ọmọ wa. ṣé wa. ká fún prime. prime. ta ló kàn kó tó kàn wá o. ẹ̀yin ló kàn. prime boy ọmọ wa bò ní the prime ṣó wà ọmọ ṣó wà. lásán máa. lásán wọ́n mi kọ́ mẹ́rin. wọ́n wà máa adúpẹ́ máa. ó ká lọ sọ gbólóhùn kan gbogbo àdúrà tí gbogbo everybody ti gbà pátápátápátá èmi náà bá wọn kọ́ àwọn eléyìí o ipe kó wọnú àṣẹ kó bá wọnú ilé àṣẹ lọ èmi náà bẹ́lẹ́dẹ̀ sọ̀rọ̀ lẹ́nu kò ní gbàbọ̀dé o Ibrahim ọmọwódì ni ọmọwódì ni ẹlẹ́dẹ̀ ò ní gbàbọ̀dé kú o gbogbo ẹnikẹ́ni àwọn àwọn òun ọ̀nà mọ́ra wọn náà pa Mohbad àwọn náà pa àwọn òun ló máa lọ ẹ̀wọ̀n ó ní àgbòlógbà kú isaki kú gbogbo ẹnikẹ́ni àti ọmọ wọn kí lorúkọ bàbá ẹ̀ adébánjọ àbí kí lorúkọ ẹ̀ adébánjọ ty adébánjọ ìwọ àti àwọn kóhọ̀tì ẹlẹ́pa ìmọ́lẹ̀ ọmọ alọ́ba ẹ wá fẹ́ dá sórí ibrahim owódù ní kò lè ṣeéṣe ó yẹ wọ òrìṣà wọn ní gbogbo ọtọ́rọ̀ ẹ̀dẹ́ bá ti gbé ara ẹ̀ ló máa fi nà. No wọ́n ní mọ oríta mẹ́ta ò kí ń jọ o ìmọ̀ wọn ò lè jọ lórí ẹ̀ no matter their plan ẹ ní kíní kan tó bá di ẹrù orí wọn ló máa fi gbé lágbára Ọlọ́run it's not your portion ìwọ kó toró bá wọn lọlé ìgbà tí wọ́n mú fáwọn yà síbi kan tó ná yà ó sí ń bẹ̀ ìgbà tí wọ́n délé tóun àti ìwọ́n jà fẹ́ẹ́kú fẹ́ẹ́kú ó sí ń bẹ̀ ìgbà tí wọ́n ti ọmọ nílé tí wùmí bóyá ogun pa ni Ọlọ́run mọ tó ṣe bóyá fún ọmọ lábẹ́rẹ́ o ò sí ń bẹ̀. ìgbà tó ní o fẹ́ gbé báàgì ẹ tọ́jẹ̀ kó o gbé o ò sí ń bẹ̀. exactly o ò sí ń bẹ̀ òun ọ̀yàn kò lọ gbé báàgì ẹ wá ni wọ́n tún parọ́ wọ́n tún parọ́ sódà fọ wọn àti àwọn àti àwọn ikú pani ẹ̀ àtàwọn evil cult tọ́mọ ẹjọ́ ọmọ tó ti pààyàn tipẹ́ ẹnu ọ̀nà máa fi ṣaṣọ bọ́ra lágbára ọlọ́run ẹlẹ́dàá ìyá ajá fún ẹ o ẹlẹ́dàá tẹ̀ náà ní gbàbọ̀dé o gbogbo bí kíbi tó ti ń jókòó tó ń tọ́jú ẹ̀ níbi pé ọmọ yẹn níṣẹ́ wàá rí ìkọ̀ọ̀kan lọ́mọ wọ wọn máa yọ ìkọ̀ọ̀kan wọn máa lọ ẹ̀wọ̀n yẹn gbogbo pátá bí ọ̀rọ̀ Sean Combs sórí kí lórúkọ ẹ̀ ọ̀rọ̀ P Diddy sórí bọ́ọ̀lù yẹn ti jáde bọ́ọ̀lù òun náà bí òun mọ̀ ṣe máa ṣẹ̀ sí àgbáyé nìyẹn ọmọ wù wọ́n Cynthia ọmọ Adébánjọ ó máa ṣẹ̀ sí ìwọ ló máa lọ ẹ̀wọ̀n torí ìwọ ló pa Mohbad prime ò sí mbẹ ó lè tẹ̀lé wọn lọ ṣóò lóòótọ́ kò sí mbẹ ìyá Mohbad kẹ ẹlẹ́nu já wáyà ẹlẹ́nu já wáyà tó tún sọ nínú ìsọkúsọ pọ́mọdé yìí òun ló ẹ prime ẹ ló pa ọmọ ẹ. ẹ jọ ta ni láìtì sọnù ìdí ẹrù bàálà tí kò pẹ́ wọn so mo gbàdúrà fún ilé onígbàbọ̀dé ó prime ṣó gbọ́ ibi ò ní bẹ́ẹ̀ o gbogbo ẹnikẹ́ni tó ń plan nínú wọn ni kò bá jẹ́ dàrú ṣáà kò bá jẹ́ kọ́tà. don't forget to follow the host follow the host. ọmọ ẹni jágbàjàgbà tó ní ẹ city at home kí ló ń jẹ bẹ́ẹ̀ ìwọ kọ́ ló ní o ojú ayé ẹ báyìí bó ṣe máa ń lọ ẹ̀wọ̀n yẹn hmm. ọlọ́run ẹ mú ọlọ́run á ẹ borí wọn lágbára ọlọ́run bó ṣe máa rí nìyẹn láàárọ̀ yìí o gbogbo àdúrà pátápátá tí gba bí amọ́ ti gbà ọ̀rọ̀ á mú ṣẹlẹ̀ lórí ò ní kábàámọ̀ ò ní ṣìṣe ò ní ṣìrọ̀sọ o ìwọ́n tó um, bá ti ṣe ṣóòkó torí àwọn àmọye tó jà fún wa tó ló lò ìjọba tí wàá lò kúkú mọ̀ ṣùgbọ́n tó máa ní prime boy sọ báyìí sọ báyìí a ní ẹjọ́ tó lọ́rọ̀ kó tọmọ yín go through ni nípa ẹjọ́ ẹ bá fi ẹ bá jáwé oríjì fún sọlọ adìyẹ mú ṣògbọ́ orí ẹ̀ ò ní gbàbọ̀dé o ọmọkùnrin tó dólẹ̀ very handsome young man ẹni ká ọmọ aráyè ò ní fọwọ́ bòrà wẹ́ mọ́lẹ̀ agbára lóhun ní tó dẹ̀ kọ́ náà wọ́n fẹ́ kó dòkú máa kó máa ṣe high life tó ti gbọ́ that's one of the joy mo fẹ́ kó dá joy yẹn padà ẹ̀kan kan wàá kàn á orin tó kọ fún Cynthia ó kọ Táíwò orin kékeré tó kọ yẹn ah orin yẹn máa gbó fa o ẹ̀kan kan ẹ̀kan kan bẹ́ẹ̀ yẹn bọ́sì online gbogbo wa tẹ̀lé àwa àwa bẹ̀rẹ̀ àwa àwa embrace orin yẹn fún ẹ tó ti gbọ́ tó bá ti wọ̀n lẹ́ẹ̀kan pé ni mo fi láti kọrin bọ́ síbẹ̀ kò bá jẹ́ lọ́bùrọ̀ bọ́ tó bá jẹ́ orí náà ló fẹ́ dúró tó fẹ́ kọ́ ni you did very you have a beautiful voice bẹ́ẹ̀ látijọ́ tí mo rí dúró prime boy mo ní ẹ eh, ṣé prime ló ń bọ̀ lọ́kàn yìí ọmọ dáadáa wọn fẹ́ pààrọ̀ àwẹ̀ ó ṣe wọ̀. thank you ẹ ṣe. ẹni kò nílò ògbó ẹ wọn ló máa lo ẹ wá bí ọkùnrin àbíró ní ayé ìwà bóbìnrin àbíyè ìwọ náà bá wọn jáde ìwọ náà lọ lóyìnbó ó ní orin tó ń kọ yẹn agbé agbérawọ ẹ jìnà agbé ẹ jìnà tó ti gbọ́ nítorí Ọlọ́run fún ẹ lóhùn ọmọ aráyé fẹ́ tẹ̀ mọ́lẹ̀ láyé ìwọ ló lóhùn ẹ ẹnikẹ́ni tó bá ní kò ní ṣojú ayé òun ló ṣe máa kọrin yẹn wọ́n á fẹ́ ayé lẹ̀ fún ẹni.